Tímótì kejì orí kẹta. Kí o máa yí pé àkókò ìṣòro ni ọjọ́ ìkẹyìn yóò jẹ́. Nítorí àwọn ènìyàn yóò wà tí ó jẹ́ pé ara wọn àti owó nìkan ni wọn ó fẹ́ràn. Wọn ó jẹ́ oníhalẹ̀, onígbéraga àti onísọkúsọ. Wọn yóò máa ṣe àfojúdi sí àwọn òbí wọn. Wọn ó jẹ́ aláìmoore, aláìbọ̀wọ̀ fún Ọlọ́run onínú burúkú akọ̀mọ́gbẹ̀bẹ̀ abanijẹ́ àwọn tí kò lè kó ara wọn ní ìjánu òǹrorò àwọn tí kò fẹ́ ohun rere ọ̀dàlẹ̀ jàǹdùkú àwọn tí ó jọ ara wọn lójú púpọ̀ àwọn tí wọ́n fẹ́ràn fàájì dípò kí wọ́n fẹ́ràn Ọlọ́run ní òde ara wọ́n dàbí olùfọkànsìn ṣùgbọ́n wọn kò mọ agbára ẹ̀sìn tòótọ́ ìwọ jìnnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ara wọn ni àwọn tí máa ń tọ́jú lé kiri tí wọ́n máa ń ki àwọn aṣiwèrè obìnrin mọ́lẹ̀ àwọn obìnrin tí ìwà ẹ̀ṣẹ̀ ti wọ̀ lẹ́wù tí wọ́n ń ṣe oríṣiríṣi ìfẹ́kùfẹ́ àwọn obìnrin wọ̀nyí ń kọ́ ẹ̀kọ́ nígbà gbogbo síbẹ̀ wọn kò lè ní ìmọ̀ òtítọ́ bíi jánésì àti jámbérésì ti mòósè bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin wọ̀nyí tako òtítọ́ orí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ti kú a sì ti sá wọn tì ní ti ìgbàgbọ́ ṣùgbọ́n wọn kò lè máa bá irú ìwà bẹ́ẹ̀ lọ pẹ́ títí nítorí pé ìwà wèrè wọn yóò hàn kedere sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ti Jánésì àti Jáńbérésì ti hàn ṣùgbọ́n ìwọ ní tìrẹ ó ti tẹ̀lé ẹ̀kọ́ mi àti ọ̀nà ìgbé ayé mi ète mi àti ìgbàgbọ́ mi sùúrù mi ìfẹ́ mi àti ìfaradà mi nínú inúnibíni nínú irú ìyà tí ó bá mi ní Áńtíókù ní Ikonioni ní Lísítíríà àti oríṣiríṣi inúnibíni tí mo faradà Olúwa ni ó yọ mí nínú gbogbo wọn wọn yóò ṣe ni sí gbogbo ẹni tí ó bá fẹ́ gbé ìgbé ayé olùfọkànsìn gẹ́gẹ́ bí onígbàgbọ́ inúnibíni ní láti dé sí wọn ṣùgbọ́n yóò túbọ̀ máa burú sí i ni fún àwọn ènìyàn burúkú àti àwọn ẹlẹ́tàn wọn yóò máa tan ènìyàn jẹ ènìyàn yóò sì máa tan àwọn náà jẹ ṣùgbọ́n ìwọ ní tirẹ̀ dúró gbaingbain nínú àwọn ohun tí o ti kọ́ tí ó sì dá ọ lójú rántí ọ̀dọ̀ àwọn ẹni tí o ti kọ́ wọn nítorí láti ìgbà tí o ti wà ní ọmọdé ni o ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n kí o fi lè ní ìgbàlà nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run ó sì wúlò fún ẹ̀kọ́ fún ìbáwí fún ìtọ́sọ́nà fún ìlànà nípa ìwà òdodo kí ènìyàn Ọlọ́run lè jẹ́ ẹni tí ó pé tí ó múra sílẹ̀ láti ṣe gbogbo iṣẹ́ rere.